الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكينك أبو سورية وإتوفيك الإسلام إليتي من ويني بريمير FM nílé Ìbàdàn. Ìtí àmàgbéyẹ̀wò lẹ́ni òun náà ìmàwá àlùbáríkà lára àwọn òkúta àbí ìmàwá àlùbáríkà ní ara igi àwọn sheik wa tí wọn wá gbélé yẹ̀wò àwọn náà ní fadilatu sheik Kamaruddin Yunus Akorede afizahullahu ta'ala wara'ahu falyatafaddal mashkura ma'jura minallah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi biyadihi al-barakatu kulluha ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ làlùbáríkà wà òun ni máa ń fúnyàn lálùbáríkà òun ni máa fi àlùbáríkà sí nǹkan tí nǹkan wọn fi di nǹkan tó lálùbáríkà ọlọ́run ọba Allah tó ṣàánú wa pẹ̀lú ẹ̀sìn tá a fi wá dá àlùbáríkà mọ̀ ọlọ́run ọba Allah náà la dúpẹ́ fún ọ wassalatu wassalamu ala sayyidina Muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá ànábì wa Muhammad wa ala ali wa sahabi ajma'in kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lálẹ́ òun náà ni àtàbárúkù ká máa wá àlùbáríkà ká máa wá oore bíl àhàjárí wal àṣìjárí wal àmákíní wà àtàrí sọ́ọ̀lẹ̀hì lọ́dọ̀ àwọn òkúta tọ́lọ̀ ń kólẹ̀ ká máa wá àlùbáríkà lára òkúta àbí ká máa wá àlùbáríkà lára igi àbí ká máa tọ́lọ́wọ́n bá aláwọ̀ sọ fún wa kó ń fa àlùbáríkà síbẹ̀ àbí ká máa wá àlùbáríkà lára àwọn eré pa àwọn ẹni rè lánìyàn pé àlùbáríkà tara rẹ̀ bọ́ sọ́dọ̀ wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n pè ní àlùbáríkà gan àlùbáríkà tu iya dawamul khayri wa ziyadatuhu wa kasratuhu wa thubutuhu òun náà ni oore tí ọba ní kalẹ́ àti àlékún oore ní gbogbo ìgbà àti kí oore ó máa pọ̀ sí lọ́wọ́ ẹni àti kí oore náà kó wá bá ní dọjọ́ alẹ́ kó má padà kú lọ́dọ̀ ẹni mọ́ níta ń pè lóyún àlùbáríkà nù gbogbo nǹkan tó bá ti dáa ni wọ́n ń pè lálùbáríkà lẹ́yìn náà kó sì má fìyàn lẹ̀ mọ́ ni wọ́n ń pè lálùbáríkà kò wá sẹ́ni kan tí ń bẹ nílé ayé tí ò ní máa wá àlùbáríkà báwo ló sì ní máa wá àlùbáríkà àlùbáríkà ọ̀dà púpọ̀ àlùbáríkà náà ní gbogbo ntí àmàlóore nínú ayé àti nínú ẹ̀sìn láyé àtijọ́ àlùkìyàmà gbogbo tó lọ́mọ ṣe fún yàn lóore ni wọ́n pè ní àlùbáríkà tí inú yàn ó dùn tó yàn bá rí táwọn èèyàn tí wọ́n máa bá yàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ àtàbárùkù wà tọ́lábùlì baraka ẹ wá rí tàbárùkù tiẹ̀ òun ni ká máa wá àlùbáríkà yẹn mínà lè mọ̀báríkì lọ́dọ̀ ẹni tí máa ni àlùmọ̀báríkù yìí wahdahu la sharika la òun ni ọlọ́run ọba Allah kò wá sí ẹlòmíì tó tún lè fún yàn lálùbáríkà lẹ́yìn ọlọ́run ká máa wá àlùbáríkà odolon púpọ̀ ibo láwa wa lọ ọ̀dọ̀ Allah àti àlùbáríkà sí àmọ́ wọn ò lè fún yàn lálùbáríkà ló ṣe jẹ́ pé gbàtà ànábì fẹ́ béèrè àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run lérí gbogbo ohun tọ́lọ́run ṣe fún ànábì àmọ́ sọ pé wàbárìkìlì fíìmà àtọ́yìntà wọ́ọ́lọ́run ọba o mọ́ṣá yìí fún mi ní àlùbáríkà fi àlùbáríkà sí ń tó fún mi gbogbo ohun tó ṣe fún mi jẹ́ àlùbáríkà ọwà ń bẹ̀ jórí ọwà ń bẹ̀ oore ni ojú rí ń bẹ̀ ọ̀rọ̀ ànábì yìí bí ó yé wa pé ànábì gan fún rẹ̀ kò lè fún yàn lálùbáríkà ọlọ́run bá aláà lọ́ba tí fún yàn lálùbáríkà torí oore ni wal mubarakatu kathiratun minha àwọn nǹkan tó lọ́n fàlùbáríkà sí la ó pọ̀ rẹpẹtẹ àmọ́ gbogbo àwọn nǹkan tó lọ́n fàlùbáríkà sí la yìí ọlọ́run sọ nu Quran àmọ́ gbogbo wọn pátá wọn ò lè fún yàn lálùbáríkà ọmọ ya ọlọ́run dá àwọn nǹkan tó pọ̀ rẹpẹtẹ ó fàlùbáríkà sí wọn la nínú ẹ̀ òun náà ni Maka ọlọ́run bá fàlùbáríkà sí Maka àmọ́ maka gangan ò lè fún yàn lálùbáríkà ló ṣe jẹ́ pé tọ́ba lọ maka mọ̀ pé maka ni ó fún ọ lálùbáríkà tọ́mọ wá fọwọ́ ra ara ògiri maka tọ́mọ bu yẹ̀pẹ̀ maka sako mọ́tàn rẹ̀ ọba aláàlọ́ bẹ̀ ní maka kó fún ọ ní àlùbáríkà maka ọlẹ́ àlùbáríkà àmọ́ látùbáríkì òun ò lè fún yàn lálùbáríkà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní inna awwala baytin udi'a linnasi lalladhi bi Bakkata mubaraka ọlọ́run ọba ní àkọ́kọ́ ilé wa tá a fi kalẹ̀ fún àwọn ọmọ èèyàn ká máa wá jọ́sìn bẹ́ẹ̀ Mákà lọ́wà ẹ̀ wá rí Mákà yẹn mubaraka ọlọ́run ọba ní àforí síbẹ̀ ọlọ́run ló forí sí Mákà ọlọ́run ní mubaraku Mákà ní mubaraku ọlọ́run wá ní bákàtà mubaraka ọlọ́run ní àwọ̀ ọlọ́run oyin láfi alibarika sí maka sọ́tò alimran aya ninety six maka gangan fún rẹ̀ àwọn ògiri ibẹ̀ àti gbogbo àwọn òkúta ibẹ̀ ọ gbọ́dọ̀ débẹ̀ kó ní ọmọ fara nù kó lè bá alibarika nítorí pé alibarika ọ̀dọ̀ ọlọ́run ló kò sí lára òkúta àti blọọkù àti gbogbo simenti àti gbogbo àwọn irin tó wà maka ọlọ́run bá aláìní sọ̀rọ̀ nípa alimọ́sílì àkùsọ́ mọ́sálásí tó wà ní Jerusalem tó wà ní alikudus ọlọ́run bá ní subahana lèdè àsọ̀rọ̀ bí abdihi laylan min alimọ́sílì àrọ́mi ilẹ̀ alimọ́sílì àkùsọ́ alẹ́bí bárakínà hawla ọlọ́run bá ní mímọ́ fún ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìn talẹ̀ ẹrú ẹ̀ ọ̀nà lànà abúlé Muhammad ọlọ́run lóru láti mọ́sálásí Mẹ́kà lọ sí mọ́sálásí àlàkísọ́ tó wà ní kudus ọlọ́ọ̀ni ẹ̀ wá rí mọ́ṣáláṣí yẹn alladhi barakina hawlahu àwọn ọlọ́run àti àlùbáríkà sí agbègbè rẹ̀ àlùbáríkà wà ní mọ́ṣáláṣí yẹn àtàgbègbè rẹ̀ suratul Isra àyá alákọ̀ọ́kọ́ àmọ́ mọ́ṣáláṣí yẹn gan kò lè fún yàn lálùbáríkà kọ́ wá jòkó sínú mọ́ṣáláṣí yẹn kọ́ ọmọ wá fara nu gbàrò gírí bẹ́ẹ̀ kọ́ ọmọ bu yẹ̀pẹ̀ rẹ̀ sápò o lè lálùbáríkà tó ń wà wọn nítorí pé mọ́ṣáláṣí yẹn kì í fún yẹn lálùbáríkà ọlọ́run ní báárà kíná àwa la fàlùbáríkà síbẹ̀ ọlọ́run ọba ní fún yẹn ọ̀dọ̀ ọlọ́run ló ti béèrè lẹ́yìn náà ọlọ́run ọba aláàdákọ̀ àwọn àsìkò kan tálùbáríkà wà mẹ́ gẹ́gẹ́ bí òru Lailatul Qadr lóru yẹn àlùbáríkà wà mẹ́ àmọ́ òru yẹn ò lè fún yẹn lálùbáríkà ó tọrọ àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run nínú òru yẹn ni ọlọ́run bá ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run ọba ní àwọ ọlọ́run ọba àwa ni a sọ àlùkùránì kalẹ̀ ní òru tí a fa àlùbáríkà sínú ẹ̀ ọlọ́run ọmọ fún yàn lálùbáríkà nínú ẹ̀ kìí ṣe òru yẹn gangan ni ó fún yàn ní àlùbáríkà suratu dukhan ayẹlẹ kẹta nabiyullahi Isa mubarak anabi wa Isa ọlọ́run láàmọ́lẹ̀ pé àfọ̀nlálùbáríkà kìí sọ òun nìkan gbogbo àwọn anabi ọlọ́run pátá kulluhum mubarakun ọlọ́run fún gbogbo wọn lálùbáríkà ló ṣe jẹ́ pé àwọn wọn ò lè fún yàn lálùbáríkà ọlọ́run ọba ní waja'alani mubaraka ànábì Ìsá ó ní ọlọ́run ọba àlá ó ṣe mí ní alálùbáríkà ẹni tí orí ń bẹ lára rẹ̀ ayé nàmà kúntù gbogbo bí ti bá dé alùbáríkà ọmọ bẹ pẹ̀lú mi orí ọmọ bẹ pẹ̀lú mi ànábì Ìsá ọ̀sọ̀ ẹni tó fún lálùbáríkà ń sìn kò sọ pé òun lòun fúnra òun lálùbáríkà ó ní wájà àlà ní ọlọ́run ọba mi ó ṣe mí ní mubaraka. suratu Maryam aya tatuwa ọlọ́run ṣe mí ní mubaraka ó ṣe mí lẹ́ni tí oore ń bẹ lára ẹ̀ púpọ̀ walakin la yu'ti al-baraka ànábì Ìsá gan kò lè fún yàn lálùbáríkà ọlọ́run ní fún yàn lálùbáríkà ló fi sọ pé ọlọ́run ọba ó fi àlùbáríkà sí mi là tọ́ọ̀bà wà lùbáríkà ọmọ àyà mọ̀ wà lùbáríkà lọ́dọ̀ kankan àfi lọ́dọ̀ ọlọ́run níta fẹ́ dìmú níjòkó yìí nìyẹn níta fẹ́ kó yé wa níjòkó yìí òun náà ni pé oore mọ̀ wà lọ sọ́dọ̀ ẹnìkankan àfọ̀dọ̀ ọlọ́run kọ́dà àwọn tọ́lọ́run fún lálùbáríkà ni àwọn náà bí wọ́n ṣe wà mọ́ wàá lọ lè bá wọn pé tọ́ọ̀bá ti dọ́dọ̀ wọn wọ́n fún ọ lálùbáríkà ọlọ́run ọba àlá ni yóò fún ọ ní àlùbáríkà tí gbogbo àyà tí mo kà yìí tọ́ba ẹnìkan ò ní mú ọ ní mógùn mọ́ ẹnìkan ò ní tàn ọ́ mọ́ ò ní fowó ṣòfò mọ́ ò ní máa rìnrìn òyà káàkiri mọ́ ọlọ́run bá Allah ni mubariku òní fún yàn lálùbáríkà àwọn àyà ni mo sì ti kà síwájú. ẹni bá tó wá láti sọ́kàn yìí pé bóun bá fọwọ́ ra nǹkan kan àbí tó o bá dì mọ́ nǹkan kan àbí tó o bá jòkó ti nǹkan kan àbí tó o bá lọ ìlú kan àlùbáríkà yóò wá dára àwọn nítorí ìlú yẹn fọwọ́ mushrikun billah ó ti di ẹlẹ́bọ síwájú ọlọ́run ọba wa àtàbárùkù nàwàán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká máa wá àlùbáríkà lọ sára nǹkan kan ọwọ́ akínsọ́nà méjì àtàbárùkù mashru' ìwà àlùbáríkà sára nǹkan kan tọ́lọ́wọ́n ọba Allah sọ fún wa yìí pé ẹ wá àlùbáríkà lọ síbẹ̀ ẹ ra àlùbáríkà mi ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan yẹn ń sì máa fún yín lálùbáríkà alákọ̀ọ́kọ́ al-imanu billahi wa ká lè gbọ́ nìkan ṣoṣo lẹ́ni tá a sì lẹ́ni tá a mọ̀ wárà lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a pè lẹ́ni tá a fọkàn balẹ̀ sọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a retí orí lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a gbàgbọ́ ní darí kádàrá wa ká gbàgbọ́ nínú agbára Ọlọ́run nìkan ká wá gbà láàgbọ́ nìkan ká má gbà nǹkan mí gbọ́ lẹ́yìn Allah ká sì bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ní tẹ́ bá ti ní ẹ̀ẹ́rì àlùbáríkà tọ́ba fẹ́ lálùbáríkà má darí ẹ̀ láwọn kì í ṣe pé ọmọ wa sàárè àwọn òkú káàkiri ọlọ lè sàlékún ìmánì rẹ pẹ̀lú ọlọ́run nípa ọlọ́run nìkan ló bá ti ṣe ọlọ́run nìkan ló bá tá a sìn òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà ọlọ́run bá ní wọlé wà ní alẹ́lùkùrọ̀ amánú ọlọ́run ní àwọn aráàlú yẹn àwọn ará abúlé yẹn ọlọ́run bá gbogbo awé lábẹ́ ó ní tí wọ́n bá lọ ní ìmánì tí wọ́n lè gbàgbọ́ délẹ̀délẹ̀ wàtàkọ́wò tí wọ́n sì bẹ̀rù ọlọ́run láfàtàhánà àléhìm bàràkàtì mìíràn sàmà yíwọ́l ọ̀rọ̀ ọlọ́run ọba ní àwọn ọlọ́run á sí ọ̀nà àlùbáríkà fún wọn láti inú sánmà wá á sílẹ̀kùn àlùbáríkà fún wọn láti sánmà àlùbáríkà wọn máa dà gìrìgìrì lé wọn lérí á tún bọ́ àlùbáríkà jáde láti inú ilẹ̀ fún wọn tí ó máa jáde lé wọn lọ́wọ́ gbogbo nǹkan wa bí ó bá jẹ́ ìjọ wa lọ́tòkè yóò sì jẹ́ ìjọ jáde láti inú ilẹ̀ ọlọ́run ní àlùbáríkà ọ̀pọ̀ lọ́wọ́ wa tàbátì iman sátúlà àárọ̀ àyà 96 kẹrẹ́tùlù quran kọ́ ọmọ ka quran dáadáa sórí tẹ́lá yẹn alibarika wà nù ẹ̀ tọ́ bá ti ń ka ọmọ náà alibarika ọmọ rí orí ilayka mubarak ọlọ́run ọba ní ẹ̀rí tẹ́lá tá a sọ kalẹ̀ yẹn <laughs> ọlọ́run ní tẹ́lá tí mo sọ kalẹ̀ anabi yẹn bá mi sọ fún wọn pé mubarak ni o alibarika wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ń ka orí ọmọ orí ayé àtòrí ọ̀run yóò máa wọ kání sọ́ọ̀tù sọ́ọ̀tù ayé twenty nine anabi wa muhammad sallam sọ pé ikra o surat al-baqara ẹ máa ń ka surat al-baqara dáadáa sura kan nínú quran ni fàyínà akadaha baraka anabi ní alibarika ọmọ wa yín káàkiri wàtárika hasra nǹkan ọmọ bọ́ fún yàn èyàn mọ̀ sábàmà téèyàn bá ka surat al wàlá tẹsítẹsí àwọn albatala gbogbo àwọn sahara àwọn ológun àwọn eléyìí àwọn tí wọ́n bẹ́ẹ̀ sùn múlẹ̀ àtàwọn àtẹ̀sùn ipa àwọn ní ká ẹni tí máa ń ka suratul Baqara látara suratul Baqara báyìí ọwọ́ àrí orí tọ́pọ̀ orí baraka tọ́wọ́ fẹ́ lálùbáríkà Qur'an lọ́mọ ká kì í ṣe pé ọmọ wa wá ibo ni sehu lágbáyà jòkó sí ọmọ wa bàtà sehu ọmọ wa ṣòkòtò sehu tọ́wọ̀ nínú àwọn nǹkan tẹ́yìn máa ṣe tí ìmọ̀ fi ń rálù baríkà òun náà ní kí ìmọ̀ sí istikifáàrù púpọ̀ ọmọ tọrọ àforíjì kó o túbá kó o bí ẹbọ kó o sì túbá kó o bí àwọn ẹ̀ṣẹ̀ ńlá kó ọmọ wá sí istikifáàrù púpọ̀ ọlọ́run ọba ní fakulitu stekfiru rabbakum anabi nuhu ni mo ti sọ fún wọn ibi kan wà àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run innahu kana gafara ọba yìí lọ́ba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lórí sí ti sàmà alaykum midrara bẹ́ẹ̀ bá ti wá àforíjì ọlọ́run ó sọ omi kalẹ̀ fún yín látòkè sánmà wọ̀nyí mọ̀dédìkùn bíi àmúwálì wọn bá ní yóò fún yín ní owó tó pọ̀ rẹpẹtẹ owó fọkànbalẹ̀ yóò fún yín láwọn ọmọ alálùbáríkà wàjà lẹkùn jẹnẹtì wàjà lẹkùn anahara yóò fún yín láwọn ọgbà oko tó dáa àtàwọn omi àwọn odò tó dáa alùbáríkà ní gbogbo tá a kálẹ̀ tí kálukú ń lé káàkiri níbo ló ti níbi kò túbá nú ẹ̀ṣẹ̀ kó o sì máa tọrọ àforíjìn lọ́sọ̀dọ̀ ọ̀wọ́n tíráfù lọ́kọ̀ ọ̀la ọlọ́run lè jókòó síbi wọ́n sin sehu sí sí ìtọ́lọ̀ ń dúwe fọ́nù nínú àwọn ìdẹ́yìn máa ń ṣe déyìn máa fi lálùbáríkà òun náà nípa ọmọ lọ lè jọ́sìn fọlọ́wọ́n ọba láwọn mọ́sálásí tí ọlọ́wọ́n ọba láàánú àyàsọ́tọ̀ pé ìjọsìn ń bẹ ládàá rẹ̀ pọ̀ kí ládàá ìjọsìn ọ̀pọ̀ láàyè kan àlùbáríkà wà láàyè náà ni ọ̀wọ́ a máa lọ lè jọ́sìn ń bẹ tọ́wọ́ so orí àwọn mọ́sálásí yẹn àwọn búlọ́ọ̀kù rẹ̀ àtàwọn òkúta àti táìsì àti gbogbo àwọn rọ́ọ̀gì bẹ̀ àwọn kí ó fún ọ lálùbáríkà o ìwà láàyè yẹn ẹ tọ́jẹ́ pé ilé ọlọ́run ọba yẹn ọlọ́run ọba yà sọ́tọ̀ láàrin àwọn ilé rẹ̀ òun yóò jẹ́ kọ́ ọlọ́run ọba aláwọ̀ fún ọ ní ládàtọ́ pọ̀ lórí ìbádà tó bá ṣe ìbádà lọ́wọ́ lọ lè ṣe ń bẹ̀. anabi sallallahu alayhi wa sallam anabi ní láti aṣojú rẹ̀ hàn anabi ní ẹ má má gbéra kẹ́ẹ̀dì ẹrù pẹ́ẹ́n lọ mọ́ṣáláṣí kan ìpè torí àlùbáríkà bẹ́ẹ̀ ilà ilà sàlásà sí masajida àfi masalasi mẹ́ta péré alẹ́ masjid haram masalasi haram ní kaaba ní maka wa masjidi hada àti masalasi mi masalasi anabi madina wa lè masjid al-aqsa àti al-masjid al-aqsa ní kudus ní palestine ẹ̀yẹ́ miami ìbáàdà tó bá ṣe ń bẹ̀ ó rò orí tó pọ̀ ń bẹ̀ ju àwọn orí tó rí nínú àwọn ìbáàdà tó bá ṣe ní àwọn masalasi mi náà fi ní ká ń gbìyànjú ká máa lọlẹ̀ kírun bẹ́ẹ̀ lẹ́yìn náà ká máa ṣe é ti ká fún bẹ́ẹ̀ ládàá tiẹ̀ pọ̀ rẹpẹtẹ bọ́ba kírun ní haram ọgbà ládàá hundred thousand tọba kírun ní masalasi anabi madina ọgbà ládàá one thousand tọba kírun ní alimọsílẹ àkùsọ ní kudus ọgbà ládàá five hundred tọba kírun ládùúgbò tí ọgbà ládàá twenty seven sọrí pé orí ń bẹ láwọn masalasi yìí lóòótọ́ bọ́bá ti lówó lọ́wọ́ àlùbáríkà tó wá káàkiri látara ìjọsìn rẹ ọmọ lọ sáwọn mọ́sálásì kì í ṣe pé àwọn mọ́sálásì yẹn gangan ló fẹ́ ṣe pé ìbá jẹ́ pé ìbádà tó fẹ́ ṣe àlùbáríkà wà ń bẹ̀ fọ́ ọlọ́run bá aláàfin àlùbáríkà sínú àwọn òru kan tó jẹ́ pé òru náà ó gbìyànjú kó dìde mbẹ bọ́bá dìde ó rí àlùbáríkà mbẹ òru lẹ́dàtò lọ́kọ́dìrì ọlọ́run bá ní sọ́tùlù kọ́dìrì ayẹlẹ kẹta lọ́lọ́wọ́n bá aláàtún sọ fún yín pé òru yẹn àlùbáríkà wà ń bẹ̀ òru january first ta ló sọ fún ọpá àlùbáríkà mẹ́mbì yẹn tọ́wọ́ gbàtàjẹ́ ọ̀wọ́n arìn káàkiri ọlọ́fẹ́ wọdún tuntun o sì jẹ́ mùsùlùmí wàláhì kọ̀kan òru yẹn ọ̀kọ́ òru tó kàn lọ́lọ́run ti sàlàyé nígbà àlùbáríkà ń bẹ nínú òru laylatul qadr fi laylatin mubaraka àlùbáríkà wà ń bẹ tọ́ba wá dìde ọ wà rí oore ń bẹ ibi tá a máa wo oore sí nìyẹn àní máa wá oore síbi tí ò lẹ́rìí kò sẹ́rìí fún ọlọ́run ò sọ pé ẹ máa ṣe náfìlà àníbi ò ní àkànṣe àdúrà kan wá kí wọ́n á dé tọ̀ǹda rẹ̀ láàmú nínú àwọn ibi tọ́lọ́run àlùbáríkà sí tá a máa wá lọ ó ní ká máa jẹun papọ̀ pẹ̀lú àwọn èèyàn ká máa jẹun jàmá anabini alibarikatu anabini alibarika tẹnzilu fi wasọ ti tọ́ a yìí máa ń sọ̀kalẹ̀ sí àárín oúnjẹ ni o fakulumin hafatai ẹ máa jẹun lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wàlá takulumin wasatihi ẹ má bu oúnjẹ ní àárín gbùngbùn èyí tẹ̀ ń jẹun ẹ̀jẹ̀ máa jẹ́ bọ̀ ẹ máa jẹ́ bọ̀ bẹ́ẹ̀ bá ti ń jẹun papọ̀ àáfà àlùbáríkà sí àárín gbùngbùn oúnjẹ yẹn ẹ máa wá jẹ́ bọ̀ kálukú ẹ máa jẹ́ bọ̀ tẹ́lifí tiẹ́ débi tá àlùbáríkà wà ànábìlá àlùbáríkà wà ń ká máa jẹun papọ̀ irú eléyìí náà e-, èyàn ò rí oore mbẹ torí pé ẹ̀rí wá lérí ẹ̀ gbogbo nǹkan tá a bá wọn wá àlùbáríkà lọ bẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀sọ́ àlùbáríkà wà mbẹ tá a nábì ọ̀sọ́ òní wọ́n ń pè ní àtàbárùkù lùmọ̀mùnú wa àtàbárùkù lùmọ̀mùnú ẹ rí àwọn ìmọ̀ wá àlùbáríkà tí a kọ̀ tí máa mú yàn délẹ́bọ kékeré bẹ́ẹ̀ yóò bá rọra gan yọ padà sún gbogbo nǹkan tá a bá wá àlùbáríkà lọ bẹ̀ tá a rẹ́ rí fún un Kùránì àtàdísì alákọ̀ọ́kọ́ bẹ̀ òní ká máa fọwọ́ ra òkúta bẹ́ẹ̀ ni tí ń fọwọ́ ra kaaba bẹ́ẹ̀ ni tí ń fọwọ́ ra ajára làṣíwájú bẹ́ẹ̀ ni tí ń fọwọ́ ra òkè safa àti mariwa bẹ́ẹ̀ tí ń fọwọ́ ra masalasi kaaba masalasi anabi tí wọ́n fi ń rara tí fi ń rajú tí fi ń reri tí fi ń para bẹ́ẹ̀ ni tọ́lọ́ lè gé aṣọ tí wọ́n dàbò kaaba wọ́n fi bíléèdì díẹ̀ ń ẹ̀ máa ra àwọn aláìmọ̀kàmọ́kà yóò wá mú òwú yẹn yóò jù sínú para yóò máa fi para ọlọ́ọ̀ni máa fún yàn lálùbáríkà aṣọ yẹn ò lè fún lálùbáríkà aṣọ lásán náà ni kò sí àtọ̀ láàrin òun àtàtọ̀ tí wọ́n náà wọ̀ òwú ni wọ́n fẹ́ràn ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n pè é rẹpẹtẹ níbi ajáde àṣọwádùn wọ́n mọ̀ fẹ́ ra jú wọ́n fẹ́ ra mú wọ́n fẹ́ ra ọwọ́ ẹlòmíràn fẹ́ lè bomi sí kọ́sánù umar bin khattab nígbà tó débi alhajar al-aswad òun náà ní òkúta kan tó wá láti sámà tí wọ́n gbé sí igun kaaba gbogbo àná làá máa fọwọ́ kan tábà ń ṣe tàwáàfù àbí ká nawọ́ sí lọ́ọ̀kan Allahu akbar ká tó bẹ̀rẹ̀ tàwa nígbà tó Umar bin Khattab tó dé ibi alhajar al-aswad yìí ó débẹ̀ ó ní inni a'lamu ó ní èmi Umar mọ́ mọ́ ọ̀dàn lójú annaka hajarun ó ní mo mọ̀ pé òkúta lásán ni ọ́ látàdúró o lè kánira kú fún yàn o sì lè fara nìyàn wà látàǹfà o sì lè sàǹfààní kankan fún yàn o lè sóore kankan fún yàn kò sóore lọ́wọ́ rẹ̀ owó òkúta yìí wàláwùlá ara ètò rasulullah yìí sallallahu alayhi wa sallam bí o bá jẹ́ pé mo rà nàbí yúkọ̀ bélùkà tí n máa ń kíìsì rẹ tó bá ti ń ṣe tàwáàfù ni máa kọ̀ bàtúkà èmi ò bá ti kíìsì rẹ torí pé èmi ò gbà pé nǹkan bẹ lára rẹ lóore tó lè ṣe fún mi àbúyí tó lọ́wọ́ bá ṣe fún mi. هذه هي العقيدة الصافية النقية الإيمان الخالص eléyìí ni ìmánì náà ń pè ní ìgbàgbọ́ gidi tí gbogbo wa náà ta gbọ́dọ̀ ní sọgbọn tí Umaru sọ báyìí ó ní òkúta tí ọbọlẹ látòkè sọmọ tọ́lọ́wọ́n bá gbé sí igun Kaaba ipe kọ̀sáfà nìkan tí ó sì fún olùgbàgbọ́ òdodo ọmọ ìyá mi yóò wá dákẹ́ mi àti ẹ̀ka lè wo ìhà tá a kọ́sọ́ lọ́hùn nípasẹ̀ tabaru àwọn alùbáríkà àwọn oore àmọ́ wá wá sàárè àwọn afákàtì á jókòó síbẹ̀ àmọ́ fọwọ́ra sàárè àmọ́ fẹ́ra jù ọwọ́ káàkiri àwọn ilẹ̀ lárúbáwá o á jókòó sí ibi wọ́n sì ń ṣe wù sí ẹlòmíì òṣèlú nílé mọ́ ibẹ̀ ní ọmọ rẹ̀ lójú kò torí bùkátà rẹ̀ kò lè bá bíyá ṣé ìwòye nígbà tí ń bẹ nílé ayé gan sólè bíyà bùkátà rẹ̀ kátó pé ìgbà tí òṣèlú máa ti ń lọ mọ́ nínú àwọn àdáwò tó ti ṣẹlẹ̀ kọjá ńlẹ̀ Yorùbá ń bí ẹgbàá àwọn kan tí wọ́n ní wọ́n ní ṣéwù kan yọ lára ṣéwù yọ lára tó nígbà ṣéwù wá yọ lára kí wọ́n kà wọ́n mẹ́ wọ́n fa omi sára ike wọ́n lè fi wẹ̀ wọ́n lè mọ nínú ilé láníyàn pé àlùbáríkà wọnú sẹ̀mí àwọn àbí àwọn ọgbà ọ̀nà òsì àwọn sẹ́gun ọ̀tá sẹ́rí gbogbo tẹ́ ń wò lára ògiri yẹn ìbílísù àtàwọn ọmọ ẹ̀ gbogbo tó bá ti jẹ́ nǹkan tí ó ṣe sábàbí ẹbọ ìbílísù àtàwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ṣé òwú yẹn gbà tí mẹ́lẹ́ ayé gan pé kò sí nǹkan kan tó lè ṣe nínú ayé yín wọ́n ń pe arákùnrin kan ní aláta arákùnrin yìí ó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn èèyàn tí í máa ń fún àwọn èèyàn lómi í máa ń fún àwọn èèyàn lómi ní Kaaba lásìkò táwọn ìtàn bá wá sí hájì ẹbọ àwọn náà máa wá sí hájì hájì tí wọ́n ní pé ìsìyàrọ wọ́n wá tàwáàfù àmọ́ àwọn òrìṣà ni wọ́n ń tàwáàfù fún kí n sọ lọ arákùnrin láta òun ni wọn máa wá fún wọn lóúnjẹ ni wọn máa fún wọn lómi gbogbo èèyàn tí ń wá mọ́kàlọ́mà nínú àwọn kèfèrí tí wọ́n wá káàkiri àgbáláyé wọ́n dá a mọ̀ nígbà láta ni wọ́n bá kọ́lé lé sàárẹ̀ ẹ̀ lérí wọ́n á bẹ̀rẹ̀ sí máa fọwọ́ ara sàárè rẹ̀ wọ́n wá jókòó tí ìpẹ́ ẹni rẹ̀ ni ẹni tí ń fún yàn lómi lọ́fẹ̀ẹ́ tí ń fún yàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́ wọ́n máa wá fọwọ́ ara sàárè rẹ̀ nígbà tá ànábi dé ọlọ́run ní afara ayé tóun láta wal uzza ọlọ́run ọba ní ṣé àwọn òrí láta ni ṣé láta tó dákẹ́ síbẹ̀ hàn ṣé láta ó lè wá ṣe nǹkan kan fún wọn pẹ̀lú mẹ́sẹ̀ jókòó ṣé ọ̀zá náà tóun náà lè ṣe nǹkan kan fún wọn pẹ̀lú mẹ́sẹ̀ jókòó iná làwa náà fi ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé àwọn ṣé òun yẹn àtàwọn àfáà àmọ́pọ̀ ẹ fẹ́ràn wọn lóòótọ́ àmọ́ ẹ má máa lọ sàárè wọn kẹ́ ẹ lè jókòó síbẹ̀ láníyàn pé àlùbáríkà wọnú àdúrà tẹ̀sán àbí àlùbáríkà yóò bá yín lọlé ẹ máa jókòó síbi sàárè ẹ máa fọwọ́ ra sàárè eléyìí ó ti jọ ti látà náà tí ọlọ́run sọ fún anábì pé sáwọn àwọn òrí látà ni kí látà lè ṣe fún wọn tán lè jókòó ti látà làwọn náà fi ń sọ fún yín pé ẹ dákun ẹ̀yin ẹ máa máa lọ lè jókòó tàwọn séwù yóò tìráfù yóò wọ plane yóò lọ Senegal ẹlòmíì lọ Morocco ẹlòmíì lọ Cairo ẹlòmíì lọ Sudan kí ni wà lọ ni wà lùbáríkà lọ àtàbárùkù bìlà sudan nínú àwọn nǹkan tí ó dáa tá a nábì sàlàyé fún wa òun náà ni ká máa wá àlùbáríkà lọ́dọ̀ ògì igi ọ̀láǹfààní kan tí ni nínú ra kan tó fẹ́ fi kàn ọ́ òun náà yàtọ̀ sókúta nínú àwọn tó gba islam ní amul fatẹ ó lè anábìwá muhammad sallam ó ní qala kharajna ma'a rasulillah sallallahu alayhi wa sallam ila hunayn àwọn jáde pẹ̀lú anábì lọ sí hunayn hunayn yìí ìlú kan tó wà láàrin maka àti Taif nígbà táwọn gbọ́ pé àwọn ọ̀tá ìsìn kan wọ́n ń bọ̀ wá jà wọ́n lógun àwọn wá lọ lè pàdé wọn. wa nahnu udasa wa ahadi al ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn tẹ̀lé ànábì àwọn ti ṣe islam wọ́n lè mọ̀ṣẹ̀ríkì náà ṣẹlẹ̀ tún yá àkẹ́fọ́ náà ń dà á ó ní bá àwọn ṣe ń lọ làwọn á rí àwọn olùṣẹbọ àwọn kèfèrí tí wọ́n jòkó ti igi kan tí wọ́n ń pè ní sidira wọ́n jòkó ti wọ́n yànnà òtún náà bí ha àṣàlhàtà wọn wọ́n sì fi da wọn wọ́n fi kọ́ igi náà láníyàn pé àlùbáríkà ara igi yẹn yóò bọ́ sáwọn la yóò sì bọ́ sára ìdà táwọn fẹ́ fi jà yòkọ́lù là ha záàtò àníwáàtì orúkọ igi náà فقلنا يا رسول الله لو انا بصفى النبي في اجعل لنا ذات انواط كما لهم ذات انواط ó sì bá wa náà wági kan bírú igi tiwọn yìí náà káwa náà òkè dàtí wa náà kọ síbẹ̀ káwa náà jókòó síbẹ̀ kálẹ̀ lálùbáríkà anabi sallallahu alayhi wa sallam anabi wa bínú anabi ni allahu akbar anabi ni ah kí lẹ́yìn sọ jáde lẹ́nu yìí ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ inna hasunan ojú ọ̀nà tìyẹ́ fẹ́ẹ́ nìyẹn ah قلت والذي نفسي بيده كما قالت بنو إسرائيل لموسى ojú ọ̀nà tẹ́tẹ́ nìyẹn ojú ọ̀nà àwọn tó ti parun ni ojú ọ̀nà àwọn ẹni ìsáájú ni kò sọ́nà mbẹ́ mo wá fẹ́ni tẹ́ni ní bẹ́lẹ́ ọ̀rẹ́ búra níta sọ yìí gẹ́lẹ́ táwọn ọmọ Ísírẹ́lì sọ fún anabi Musa náà nígbà tó lọ́nà làwọn kò níbi odò tí fẹ́rẹ̀ náà tó bómi lọ àwọn tẹ́sẹ̀ ìgbà Islam irú tí ẹ sọ yìí làwọn náà sọ fún Musa jọ́nà nígbà wọn kò níbi odò tí wọ́n rí àwọn nǹkan tí wọ́n ń bọ òrìṣà wọ́n wá ní ìjà ìlànà ìlà kàmáàlàhùn àlìhà ìyá nẹ́bí wọ́n náà sì fún wa ní ọlọ́run bá kàtà àwọn ọmọ rí táwọn jòkótì gẹ́gẹ́ bí àwọn ọmọ rí náà jòkótì kọ́lá innakum qawmun tajhalun tá nẹ́bí musa wá sọ fún wọn yìí pé a ẹ̀yin ìjọ yìí aláìmọ̀kànnìyàn ẹ̀ nímọ̀ nípa imani ẹ̀ nímọ̀ nípa tàwídìí o ẹ̀ tún fẹ́ jòkótì kankan ẹ̀ tún wà lùbáríkà kankan lẹ́yìn ìgbà tí ẹ ti gbà fọlọ́n tẹ̀ ti gbọ́ lọ́n ọba tí fún yàrá lùbáríkà látàrí kabúnà súnà náà kù ẹ fẹ́ máa rin ojú ọ̀nà àwọn tó ṣíwájú yìí ní àwọn ọmọ Israẹli ẹ má rin irú ẹ o àlùbáríkà ò sí lára gítẹ́ òun yẹn ọ̀dọ́ lọ́nkàn làlùbáríkà wà afa èpo ọ̀bọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀dà àánú sá igi àjọbalẹ̀ àti ètò ogun sínú ọgbà igi ayé igi àjẹ́ ọlọ́lẹ̀ sọ́nù torí oore lọ́wọ́ alábẹ́ níta ń kà fún yìí jẹ́ ọ̀ á mọ̀ pé kò sóore bẹ́ẹ̀ ó mọ̀ bùrọ̀kàtọ̀ fúnra rẹ̀ ló kí wọ́n lọ lè gé igi tí ànábì ṣe bẹ́ẹ̀ àlábẹ́rẹ́ bẹ́ẹ̀ àtòrìdìwà wọ́n ń pè ní ṣájára tòrìdìwà ìbẹ̀rẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà máa ń fẹ́ wọ maka igi yẹn wá sẹ́kù lásìkò Umaru àwọn yẹn wá nílé jókòó ti gi yẹn wọ́n lè fọwọ́ra gi Umaru wá ní kí wọ́n bẹ́ gi yẹn kú kọ́ mọ́ bá di ẹ̀bọ̀ mọ́ wọn lọ́wọ́ torí pé àlùbáríkà ò sí lára gi ọ̀dọ̀ Ọlọ́run ni àlùbáríkà wà lẹ́yìn náà tabarúkú bí asáre sọ àlẹ́ ká wá àlùbáríkà pẹ̀lú ká fọwọ́ ra àwọn sẹ́wù lọ́wọ́ ọ̀fẹ́ ìbáṣẹ́wù lọ́wọ́ torí àlùbáríkà ara rẹ̀ kó lè bá bọ́sọ́dọ̀ rẹ̀ ẹ̀bọ̀ kékeré ni o má da wò mọ́ ẹlòmíì ọ̀fẹ́ lè pọ́n tọ́síwù la ẹlòmíì fẹ́ lè mú tọ́síwù níbi ẹlòmíì gba síwù gbọ́dé ní bá gbé ìtọ́síwù fún yóò mú gbogbo àwọn wọnàwọnà yìí ẹ̀já kẹ́mi kún bẹ́ẹ̀ ta ló fún ọ ní ẹ̀rí sọ̀rí àkọọ́lẹ̀ ipe àlùbáríkà bẹ́ẹ̀ ọlọ́run sọ fún anábìyà sọ fún kẹ́tọ̀ dára ẹ̀ láàmú àwọn ibi tó ti dé àlùbáríkà ti sàlàyé àwọn náà ti sàlàyé ẹ̀fọ́nsìn àlùbáríkà tó wà o kò sí lára bàtà séwò kò sí lára tẹ̀síbà séwò kò sí lára fìlà séwù kò sí lára aṣọ agbádá séwù àtàlẹ́kínbà àti láwà ní ẹ̀ kọ́ wa mú lọ́wọ́ kó ní a ah, láwà ní séwù lágbájá ọmọ wa mú káàkiri ọ̀dẹ̀lẹ̀bọ̀ kò fi Kùránì kò mọ̀ fẹ́ rọrí hmm? kò mọ̀ ru Kùránì lérí olè lálùbáríkà mi yẹn kọ́ ọmọ sọ Kùránì mọ́mọ́tò ọmọ sọ Kùránì mọ́mọ́tò Kùránì kékeré ọwọ́ sọ mọ́mọ́tò ọwọ́ bu síbẹ̀ olè lálùbáríkà bẹ́ẹ̀ ọlọ́run bá aláàánú fún yàn lálùbáríkà àwọn abẹ́lẹ́ wọn bá aláà subhanahu wa kọ́lọ̀n kó tó wa kó fi ìmọ̀ kó fi mọ̀ wá kó fún alágbóyè ẹ̀sìn rẹ̀ kọ́lọ̀n wá fún alálùbáríkà látọ̀dọ̀ ara rẹ̀ kọ́mọ jésù ti wà lọ́sọ́dọ̀ àwọn tọ́lọ̀n dá kàmá wá wà alùbáríkà lọ́sọ́dọ̀ títí wọn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe ní ọ̀rùn fún àwọn fàdílà tó ṣe kíkọ́mọ̀rọ̀dé ní Yunus Akorede abdullahi ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́ṣá ìfún wọn ní àtúbọ̀ tún dáadáa bákan náà abdullahi ọba Allah subhanahu wa ta'ala fáwọn tó ṣe dùgbọ̀ wé ètò yìí abdullahi ọba Allah kọ́lọ́ mọ́ṣá ìsanwó lẹ́sùn fi dunya wal akhirah fa jazakumullahu khairan.